You know, you didn't film about Yorùbá. Inú ẹ̀ dùn. Ṣé mo lè béèrè àwọn nǹkan lọ́wọ́ ẹ̀? Uh-huh. Èmi máa sọ Gẹ̀ẹ́sì, ìwọ máa sọ èdè wo? Uh-huh. Orúkọ. Oh, my bínú. Name. Orúkọ. Head. Orí. Neck. Um lip? Um. ṣé kí n ràn ẹ́ ètè. ètè. ṣé o mọ̀ yẹn tẹ́lẹ̀ ní abọ́kan gbàgbé? mo kàn gbàgbé. ah kò burú. Um, stop. dúró. no. rárá. kí ló oh ẹ̀sùn yẹn any case, kí ló Um. Why? Why? Or oh, I believe okay, what's the cause? Yeah, why? Eh? Eh, um Mother. Yummy. Yeah. Huh? Mother yummy, yeah. Father. Baba me. Uh-huh. Abi, abi baba, baba ni. My father ni baba mi, abi. Mm-hmm. Father ni baba. Mother ni ya, Abby. Uh-huh. My mother, my dear. Um, yummy. Benny. When are you coming? Um. So, when are you coming? So you're uh, guessing. Uh, oh, so when are um, you about? When, um, when are you coming? When are you coming? Kenny, when? When? Um, when are you coming? Igba wo ló ìgbà wo when did it happen nígbà wo ló ṣẹlẹ̀ àbí. Uh-huh. ṣé ó dà pé ọmọ kan ti sọ gẹ̀ẹ́sì jù hmm, hmm, hmm. ọmọ kan ni omi ò dárúkọ o daruko se o ti sọ gẹ̀ẹ́sì jù. Um, dàbẹ̀ uh-huh. <laughs> kò burú. Um, um, I don't know. Mi ò mọ̀. I do know. Mo mọ̀ call me. Mommy. Don't call me. Mommy. Mm hmm Come to my house. What's me? Step on me. <laughs> <laughs> she wanted to suffer well. <laughs> Step on me. Yeah, so you're right. de mi mọ́ra. tí wọ́n á fẹ́ kí ọtẹ wa mọ́lẹ̀ àbí. ẹ sọ ìdàkejì torí ìdàkejì ó mọ ọ̀rọ̀ bí àṣẹ ni àwọn wa lágbára so a ní láti sọ ìdàkejì má tẹ̀ mí mọ́lẹ̀. má tẹ̀ mí mọ́lẹ̀. sọ ní gẹ̀ẹ́sì. don't step on me. ìyá ní sì máa sọ don't step on me. don't step on me. ìwọ máa sọ yorùbá ẹ don't step on me. má tẹ̀ mí mọ́lẹ̀. ọ̀rẹ́ mi. I'm tired. Oh, ah, Motichi. I'm awake. Orokumi. Um, I want to sleep. Yeah, I'm sleepy. Abby? Uh-huh. Mm-hmm. Yeah. Um, day. Why? Yeah, why? What's up? What's wrong? Um. Bóyá kí la tún fẹ́ sọ? Ìwé. Book. Kàwé. Read. Mm-hmm. Ọmọ. Um. Àgbàlagbà. Ta la gbà nínú èmi àti ẹ? Um, ẹyin. Ta lọmọ? Èmi. Ẹ̀yà ní Gẹ̀ẹ́sì kí wàá lọmọ? Um, kid. Kid, I be child. Mm -hmm. Kilagba. Um, parent. Uh, parents máa jẹ́ bẹ́ẹ̀ ni òbí ṣùgbọ́n àgbà ni ẹni tó dàgbà máa jẹ́ adult. Mm. Àbí ní bòmí máa pè ní adult ṣùgbọ́n ní US a máa sọ adult. Àbí? Mm-hmm. Kí ló wà lórí rẹ? Èmi ló wà lórí rẹ. Kí ló dé sórí? Mm kí ló dé sórí? fìlà. ẹ̀hẹ́n kí ló wọ̀ síbàdí? Um, kí ló wọ̀ síbàdí? ṣòkòtò. <laughs> kí ló wọ̀ sọ́rùn? bùbá bùbá bẹ ọ dàbí agbádá ni àbí a máa pè é lágbádá àbí kí lè máa pè é tẹ́ ń wò a ti sọ̀rọ̀ wa tán níyẹnì a ti sọ pé ó dìgbà o ó dàbọ̀ ó yá juwọ́juwọ́ sọ pé ó dàbọ̀ ó dàbọ̀ ó bá mi sọ ọ́ dorin ó dàbọ̀ sọ dorin óyá óyá ó dàbọ̀ ó rẹ́rìn óyá óyá ó ó dàbọ̀ ó ṣé ẹ gbádùn ètò yìí tẹ́ ẹ bá gbádùn ètò yìí sọ̀rọ̀ lábẹ́ fídíò ẹ ṣé tẹ́ ẹ wò wá ó dúpẹ́ dúpẹ́ ẹ ṣé tẹ́ ẹ wò wá ó dúpẹ́ ẹ ṣe dúpẹ́ lọ́wọ́ àwọn tó wò wá tẹ́ ẹ wò wá. tẹ́ ẹ wò wá. ojú ìwo yín yóò ní í fọ́. ojú ìwo yín kò ní í fọ́. etí ìgbọ́ yín ò ní í di. etí ìgbọ́ etí ìgbọ́ yín ò ní í di. ẹ̀gbọ́n ẹ̀ ló ń wò ẹ́. <laughs> ó dàbọ̀ ó. ó dàbọ̀. o ṣe àyànmí tó dàbọ̀.